ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí ẹ kàn sí nọ́mbà tó ń bẹ ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ ṣeun. sọ́tà ti ìlú Sokoto Saad Abubakar kẹta ti gbọ́n sí ọ̀rọ̀ tí ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ìyẹn Christian Association of Nigeria kan sọ lórí bí wọ́n ti sọ wípé àwọn ọmọlẹ́yìn Kristi tó ń gbé ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń fi ẹ̀tọ́ wọn dùn wọ́n látàrí ẹ̀sìn tí wọ́n sìn. sọ́tàn ọ̀hún ló ń fèsì sí ìfi àdúrà fẹ̀hónú hàn tí ẹgbẹ́ kan àti àwọn bíṣọ̀bù ìjọ kátólíìkì gùnlé láti tako ohun tí wọ́n ṣàpèjúwe pé àwọn ìjọba ìpínlẹ̀ àti àwọn mìíràn ní apá àríwá ń gbèrò wọ́n sì ń wá ọ̀nà láti fi òpin sí ẹ̀sìn ọmọlẹ́yìn Kristi ní apá àríwá nígbà tí Sultan sọ̀rọ̀ ní ibi ìpàdé àjọ àwọn ẹlẹ́sìn ilẹ̀ Nàìjíríà ìyẹn Nigerian Inter-Religious Council tó wáyé ní ìlú Àbújá ó fi iyèméjì tó ní lórí àlàáfíà ẹ̀sìn àti ìkónimọ́ra tí ẹgbẹ́ NIREC sọ wípé òun ní hàn. Sultan ni ó jẹ́ ohun tí kò dùn mọ́ òun nínú pé lẹ́yìn tí àwọn bá ṣe ìpàdé láti mú ìrẹ́pọ̀ wà láàrin àwọn ẹlẹ́sìn pátá ní ilẹ̀ Nàìjíríà àwọn àhesọ mìíràn ni òun yóò máa gbọ́ nígboro látẹnu àwọn àgbààgbà ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi Sultan Abubakar kẹta ni kì í ṣe àwọn ọmọlẹ́yìn Kristi nìkan ni wọ́n ń ṣekú pa àwọn ẹlẹ́sìn tó kù náà ń fojú winá rẹ̀ ó ní kò yẹ kí àwọn ẹlẹ́sìn máa fi àyè gba ikọ̀ aṣekúpani Boko Haram nípa ọ̀rọ̀ ẹnu wọn ẹ̀wẹ̀ akọ̀wé sí ìjọba àpapọ̀ Boss Mustapha sọ wípé kò sí ohun tó jọ wípé ẹnikẹ́ni fẹ́ fi òpin sí ẹ̀sìn kìrìsìtẹ́nì rárá nítorí kì í ṣe àwọn kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa ní apá àríwá lákòótán akọ̀wé sí ìjọba náà rọ àwọn onígbàgbọ́ láti mọ irú ọ̀rọ̀ tí yóò máa tẹnu wọn jáde pàtàkì jùlọ lásìkò yìí tí ètò ààbò ò fi bẹ́ẹ̀ dúró déédé ní orílẹ̀-èdè nàìjíríà. gómìnà ìpínlẹ̀ kaduna nasir el-rufai ṣe àbẹ̀wò sí emir tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rọ̀ lóyè ìyẹn sanusi lamido sanusi ní abúlé hawe ní ìpínlẹ̀ nasarawa kí ó tó di wípé ilé ẹjọ́ pàṣẹ wípé kí wọ́n fi sanusi sílẹ̀ lọ́rùn láti lọ sí ibi tí ó bá wù ú ní bíi dédé agogo kan kù ìṣẹ́jú mẹ́rìnlá ọ̀sán tóun táwọn ẹ̀ṣọ́ ààbò mẹ́fà lẹ́yìn rẹ̀ ló dé sí ìpínlẹ̀ Nasarawa bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹ̀ṣọ́ ààbò náà kò fàyè sílẹ̀ fún àwọn oníròyìn láti wọlé sí ọ̀dọ̀ gómìnà ọ̀hún síbẹ̀ gbogbo ènìyàn lórí wípé ó lọ ṣe àbẹ̀wò sí Lamido Sanusi ni Sanusi ni ìjọba ìpínlẹ̀ Kánò rọ̀ lóyè tí wọ́n sì lédà sí ìpínlẹ̀ Nasarawa ní ibi tí wọ́n ti tọ́jú rẹ̀ pamọ́ sí àmọ́ ní ọjọ́ ẹtì ní ilé ẹjọ́ gíga tí ìjọba àpapọ̀ ní ìlú Àbújá pàṣẹ fún àwọn ọlọ́pàá àti ẹ̀ṣọ́ State Security Service SSS tí wọ́n fi ń ṣọ́ láti tú sílẹ̀ kí ó lè ní àlàáfíà láti máa lọ sí ibi tó bá wù ú èyí ló mú gómìnà Nasir El-Rufai lọ ṣe àbẹ̀wò sí i lẹ́yìn tí ó ti yàn án gẹ́gẹ́ bí olùdarí ìgbìmọ̀ aláṣẹ ìfáfitì ìlú Kaduna ìyẹn Kaduna State University. Ìjọ Àgùdà ìyẹn The Church of Nigeria Anglican Communion ti dáwọ́ fífi ife kan fún àwọn ọmọ ìjọ ní wáìnì mu lásìkò fífún wọn ní oúnjẹ arẹ olúwa tó ń pè ní Holy Communion látàrí ìbẹ̀rù àrùn corona. Ìjọ náà tún ti fi òpin sí ìbọra ẹni lọ́wọ́ àti dídì mọ́ ara ẹni èyí tí wọ́n máa ń lò láti fi kíra wọn ní ìkí àlàáfíà lásìkò ẹ̀sìn akọ̀wé yanyan ìjọ ọ̀hún Gashini Dajur ló sọ eléyìí di mímọ̀ nínú lẹ́tà tó kọ sí àwọn bíṣọ̀bù àgbà àti olórí ìjọ ìyẹn archbishops ìjọ náà lórúkọ ẹni ọ̀wọ̀ Nicholas Oko nínú lẹ́tà ọ̀hún ni wọ́n tún ti gba àwọn onígbàgbọ́ lámọ̀ràn láti gba Ọlọ́run gbọ́ lásìkò àrùn búburú kòrónà yìí kí wọ́n sì má jáyà bẹ́ẹ̀ ló ka ìwé mímọ́ Fílípì orí kẹrin ẹsẹ̀ kẹfà sí ìkeje fún wọn. wọ́n ní dípò kí àwọn ọmọ ìjọ náà máa bọ ara wọn lọ́wọ́ àti kí wọ́n máa dè mọ́ra wọn èyí tó jẹ́ ìṣe àti àṣà ìjọ ọ̀hún kí wọ́n kúkú máa juwọ́ síra wọn kí wọ́n máa tẹríba kí wọ́n sì máa ṣe àmì àgbélébùú. wọ́n tún gbà wọ́n lámọ̀ràn láti máa ka àwọn ìwé tó bá ń ti ọ̀dọ̀ àjọ elétò ìlera àgbáyé ìyẹn World Health Organization jáde lórí àrùn kòrónà kí wọ́n sì tún mú ìwà ìmọ́tótó bíi ọwọ́ fífọ̀ pẹ̀lú ọṣẹ tàbí ohun afọkòkòrò àìfojúrí mọ́ ìyẹn hand sanitizers kí wọ́n máa bomú àti ẹnu wọn pẹ̀lú ìbomú nígbà tí wọ́n bá ń sín tàbí tí wọ́n bá ń wúkọ́ ó tún ní kí àwọn ọmọ ìjọ tún máa lọ sí orí ìtàkùn alátagbà àjọ tó ń rí sí lílé àrùn wọlẹ̀ ní ilẹ̀ nàìjíríà ìyẹn nigeria center for disease control láti lè kọ́ ẹ̀kọ́ lórí bí wọn yóò ṣe máa dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn tó ti di tọ́rọ́ fọ́nkálé báyìí ìyẹn àrùn kòrónà èyí tí wọ́n sọ wípé bí ènìyàn bá ń ṣe yá àláwò ó gbọ́dọ̀ máa fi iṣẹ́ kún. orílẹ̀-èdè Ethiopia ti kéde wípé àrùn kòrónà ti dé ilẹ̀ ọ̀hún fún ìgbà àkọ́kọ́ èyí tó jẹ́ kí wọ́n di orílẹ̀-èdè kejì ní apá ìlà oòrùn ilẹ̀ adúláwọ̀ tó ní àrùn ọ̀hún bí àrùn ọ̀hún ti di tọ́rọ́ fọ́kànlé tó. ọkùnrin kan ẹni ọdún méjìdínláàádọ́ta ọmọ ilẹ̀ Japan kan tí ó ṣẹ̀ṣẹ̀ dé sí orílẹ̀-èdè náà ní ọjọ́ kẹrin oṣù yìí láti orílẹ̀-èdè Burkina Faso ni wọ́n fìdí ìròyìn múlẹ̀ pé ó kó àrùn náà wọ ilẹ̀ wọn. báyìí wọ́n ti bẹ̀rẹ̀ ìtọ́jú rẹ̀ ara rẹ̀ sì ti ń jí sí àwọn ìtọ́jú tí wọ́n ń fún un àti wípé gbogbo àwọn tí ó pàdé tí wọ́n sì jọ wọ ọkọ̀ bàálù kan náà ni wọ́n ti ṣàwárí tí wọ́n sì ti fi wọ́n sí ìyàsọ́tọ̀ fún àyẹ̀wò tó péye ẹ̀wẹ̀ Ethiopia di orílẹ̀-èdè adúláwọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tí ó ní àrùn kòrónà náà báyìí èyí tó ti ràn káàkiri ayé tó sì ti mú àwọn tó wọ ẹgbẹ̀rún lọ́nà àádóje ìyẹn one hundred and thirty thousand ó sì ti gbẹ̀mí ẹgbẹ̀rún márùn-ún ènìyàn lágbàáyé láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè China nínú oṣù kejìlá ọdún 2019. ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti sọ wípé ẹnì kejì tó kọ́kọ́ ní àrùn kòrónà ní orílẹ̀-èdè yìí ti di alára dídá báyìí látàrí bí àyẹ̀wò tó ṣe lẹ́yìn ìtọ́jú tí wọ́n fún ṣe fi hàn wípé àrùn kòrónà ọ̀hún ti jáde kúrò ní ara rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé láìpẹ́ wọn yóò fi sílẹ̀ láti máa lọ ilé rẹ̀ lálàáfíà. mínísítà fún ètò ìlera dókítà ọ̀sagi ẹ̀hánirè sọ eléyìí nígbà tó ń ṣàlàyé ibi ọ̀rọ̀ dé dúró lórí àrùn kòrónà ní ìlú àbújá ó sọ wípé ẹni tó ṣe kòńgẹ́ àrùn náà ní àmì àrùn ọ̀hún kò yọ lára rẹ̀ rárá ní gbogbo ìgbà tó fi wà ní ìyàsọ́tọ̀ ó tún ní ọmọ ilẹ̀ italy tó jẹ́ ẹni tó kọ́kọ́ kó àrùn ọ̀hún wọlẹ̀ nàìjíríà ti ń gbádùn wọn yóò sì tú sílẹ̀ kúrò ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú kí ó lè máa lọ ilé rẹ̀ lálàáfíà ó ní láti ọjọ́ keje oṣù keje sí ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yìí àwọn ènìyàn méjìlélógójì tó ṣe kòńgẹ́ ọmọ ilẹ̀ Italy tó kó àrùn náà wọ ilẹ̀ nàìjíríà ti ṣe àyẹ̀wò fún ní ìpínlẹ̀ èkó edo ògùn yobe Rivers Kano tó ń ti ìlú Àbújá. Lákòótán àwọn ogójì ni kò ní àrùn ọ̀hún méjì péré ló sì ní àrùn náà. tó kì í dùn púpọ̀ ṣéun báyìí náà ni ọbẹ̀ oge ìròyìn wa fún ti sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wa lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá a farabalẹ̀ gbọ́ tọ́lá ò ní bá wa nínú sàárè kí a tó máa lọ ẹ jẹ́ kí a rántí wípé ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ti ń borí oorun pàtàkì jùlọ lásìkò àrùn kòrónà tí a yìí ẹja máa fi ọṣẹ fọ ọwọ́ wa kí a sì máa bomú àti ojú wa nígbà tí a bá ń jáde a ò ní ṣe kòǹgẹ́ ńlá abẹ́rẹ́ Sekinat Ọláìdé ló sọ pé ó dàbọ̀